Hébérù orí karùn-ún. Nítorí ẹnikẹ́ni tí a bá yàn láàrin àwọn ènìyàn láti jẹ́ olórí àlùfáà, a yàn án bí aṣojú àwọn ènìyàn níwájú Ọlọ́run, kí ó lè máa mú àwọn ọrẹ àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ wọn wá síwájú Ọlọ́run. Ó lè fi sùúrù bá àwọn tí wọ́n ṣìnà nítorí wọn kò gbọ́ lò, nítorí pé ènìyàn aláìlera ni òun náà. Nítorí èyí, bí ó ti ń rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni yóò máa rúbọ fún ẹ̀ṣẹ̀ ti òun alára kò sí ẹni tí yan ara rẹ̀ sí ipò yìí ṣùgbọ́n àwọn tí Ọlọ́run bá pè ní à ń yàn bíi Árónì bẹ́ẹ̀ gan-an ni Kristi náà kò yan ògo yìí fúnra rẹ̀ láti jẹ́ olórí àlùfáà Ọlọ́run ni ó yàn án Ọlọ́run ni ó sọ fún un pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. bẹ́ẹ̀ náà ni ó sọ ní ibòmíràn pé. àlùfáà ni ọ títí láéláé gẹ́gẹ́ bíi ti mẹlikisédékì. ní ìgbà ayé jésù pẹ̀lú igbe ńlá àti ẹkún ó fi àdúrà àti ẹ̀bẹ̀ rẹ̀ síwájú ẹni tí ó lè gbà á lọ́wọ́ ikú nítorí pé ó bọ̀wọ̀ fún ọlọ́run àdúrà rẹ̀ gbà bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ni ó kọ́ láti gbọ́rọ̀ nípa ìyà tí ó jẹ nígbà tí a ti ṣe é ní àṣepé ó wá di orísun ìgbàlà tí kò lópin fún gbogbo àwọn tí wọ́n bá gbà á gbọ́ òun ni ọlọ́run pè ní olórí àlùfáà gẹ́gẹ́ bíi ti melkisedeki a ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ fún yín nípa melkisedeki yìí ọ̀rọ̀ náà ṣòro láti túmọ̀ nígbà tí ọkàn yín ti le báyìí nítorí ó ti yẹ kí ẹ di olùkọ́ni ní ọjọ́ tí ó ti pẹ́ síbẹ̀ ẹ tún wà nínú àwọn tí a ó máa kọ́ ní àábídí nípa nǹkan tí ó jẹmọ́ ti Ọlọ́run ẹ wà nínú àwọn tí a ó máa fi wàrà bọ́ ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi nítorí gbogbo àwọn tí wọ́n bá sì mu wàrà kò tí ì mọ ẹ̀kọ́ nípa òdodo nítorí ọmọ ọwọ́ ni irú wọn ṣùgbọ́n oúnjẹ gidi ni àgbàlagbà máa ń jẹ àwọn tí ìrírí wọn fún ọjọ́ pípẹ́ ti fún ní òye láti mọ ìyàtọ̀ láàrin nǹkan rere àti nǹkan burúkú